gbogbo ìrìn yìí one hour ni mo fún yín o. one hour but mọ́mí ṣé láti rìn jáde street yìí ni one hour ni àbí láti rìn débi tí mo lọ wọn ká tó lọ́dọ̀ ọ̀rẹ́ mi nǹkan tá a fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ gan-an ṣé o gbọ́lẹ̀ sọ́mọ ọ̀tẹ́ sọ di one hour. wo wo wo àlàyé ló ń ṣe o bóun ẹ kó rìn kó fàyàfà kó ṣe gbogbo ẹ one hour ni mo fún ẹ kó dẹ tọ́jú ọmọ mi. mọ́mí àní pẹ́ dé ẹ ṣe. ẹ gbọ́dọ̀ lójú one hour lọ o ẹ rí aróde yọ̀ nǹkan tí mo dẹ̀ ń sọ yí ẹ o ẹ ṣáà má pẹ́. kí ló ṣe mọ́tò tí o ṣiṣẹ́ ń bẹ̀ start ẹ̀ start ẹ̀ dáadáa. kí ló ṣẹlẹ̀ change mind yín ni. Ah, mọ́mì ó dàgbé nǹkan tó ń ṣe mọ́tò ní last week ó tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe o kò start mo try ti ah, akíkaka ẹ jọ ẹ bá wa ẹ bá mi pe àwọn mẹkáníìkì yẹn kó wá kó wá wò. mẹkáníìkì wo ló ní kó pè wá síbí ṣé àtìgbà tí bàbá yín ti ṣaláìsí sórí tí mẹkáníìkì yẹn wá síbí báyìí àbọ̀ ti ẹ̀ pè lórí fóònù pé ẹ pẹ̀lẹ́ yẹn o it shows that the man is not a good man akíkaka lọ wá mẹkáníìkì míì fún mọ́tò yìí fún mi tí n bá fi lè rí ẹsẹ̀ má ní ẹnu compound ìṣọ́gbẹ́gbọ́ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ nìyẹn. Mommy, why you doing this now? ẹ fún wa ní kí mọ́tò yín ká sáré lọ. ẹ kí mọ́tò yín ṣé ìwọ ló ń repo sínú àbí ìwọ ló ń túnṣe tó bá bàjẹ́ mo ní kẹ́ má ti wọlé wá jàre àkékàkàgbà kí lọ́wọ́ ẹ̀ fún mi jàre. rádaràda. ọmọbìnrin rèé yéè. kí ló ń wò ojú òṣì sọ́ọ̀tì. ọmọbìnrin rèé ṣé màá dààmú tì mí. ó mọ̀ náà ọmọbìnrin tí mo rí ní tí mo rí lọ́jọ́ tí tí mo gbé ṣìfù lọ sí òtẹ̀ tọ́lọ́ sùn lókè tó fi ń sọ fún mi pé kí ló dé tí mo fi ràn jùmọ̀ òun ah ṣé màá dá ẹ̀yàn mọ̀ tì mo rí. hello hello mi ò gbọ́n tẹ́ ń sọ o. hello mo wà lórí ọ̀kadà mo ti bọ̀. yíbo lẹ́wà báyìí. mi ò gbọ́n tẹ́ ń sọ ẹni mo wà lórí ọ̀kadà mo ti ẹ̀gbọ́n tẹ́ẹ̀bá tètè a máa wẹ́lò mi o èmi àwẹ́lò mi o mo jẹ́ ń pè wọ́n látàárọ̀ nísìnyí á dàbí onírọ́ lójú wọn nísìnyí báyìí ni mo ń gbọ́ yín àní kí ló fàjà láàrin yín. mọ́mí òun ló mọ nǹkan tó ṣòun o. ń gbọ́ ìwọ tí o mọ nǹkan tó ń ṣe ẹ́ kí ló fàjà láàrin yín. ẹ má dá lóhùn ó rẹ̀ ẹ́ nì ọ̀rọ̀ yín yé mi <laughs> kí ló fàjà ọ̀rẹ́ òun ìwọ ń tiẹ̀ ò ní kò mọ nǹkan tó ń ṣe kò sí wàhálà <laughs> ẹ ṣé tí èèyàn ò bá rí oúnjẹ jẹ tí oúnjẹ ò máa flow nínú system ẹ dáadáa ṣó máa ráyè máa jà àbí kó máa wíre gbé. Um, no ma. no ó ti dà bẹ́ẹ̀ ó ti dà kò sí problem láti èyí lọ títí di oṣù kan mi ò gbọ́dọ̀ rí yín kẹtọwọ́ bọ pọ́ọ̀tì mi gàrí inú lẹ́yìn gan ẹ̀gbọ́dọ̀ mú mu tẹ bá mú wo ogun láṣìírí báyìí lọ kí ló dé tẹ̀m̀bẹ̀ mi ẹ ti jẹun jù ní ẹ̀yin wá lanu agbárí tí ẹ̀ ń sọ̀rọ̀ sẹ́mi ṣàkàṣàkà ẹ̀ ń pàṣàmọ̀ fẹ́mi àbí ẹ̀yin ọmọ tó kọ́ tẹ́ ẹ̀gbẹ́ kan wọ̀nyí kí ni. ẹ jẹ́ kọ́ra ọ̀nù dìde wájú mi ẹ̀rí wọn àwọn ọmọ lásán ìkejì ajá àwọn ọmọ ẹran. ẹ̀hẹ́n kí ló dé. torí pẹ̀ ń bínú ni mà. kí ló kàn pé mò ń bínú kí ló fẹ́ gangan ni kò sọ. mo ní kí n sọ fún yín pé mẹkáníìkì wà ń sàlẹ̀ ni mà. ẹ lọ sọ fún pé mò ń bọ̀. yes ma ẹ má bínú ma. à ń kọ́ mi ì ṣe ẹ ni. ẹ má bínú. ẹ kọ́ mọ kó bu bọ́ta kúrò ń bí. yes ma. Yeah ẹ̀gbọ́n gbé mi lékè ẹ̀gbọ́n gbé mi lékè kí ló ṣẹlẹ̀ báyìí ẹ kò ń wò káàkiri ni. ẹ ẹ ẹ dúró o ayé kàkà ẹ ní sùúrù o nǹkan kan ní ò tí ì yé mi o. kí ló ṣẹlẹ̀ tí màá nìyí ranjú káàkiri inú compound. aṣọ mi lè yan torí Ọlọ́run ẹ wo mọ́tò tẹ̀ ń wò yìí o tí màmá sọ̀rọ̀ mọ́tò yìí mọ́tò ìfẹ́ dàbí mọ́tò mi ni o. ah this man must be crazy mọ́tò wo ni mọ́tò ẹ. àdìbí mọ́tò yìí bẹ́ẹ̀ ni pé mi mo ní ni mo fẹ́ lè sọ ah. ọlọ́run torí mọ́tò ìjà mi ò ti sọ̀dọ̀ mi rí. ah um, akekaka this man is a madman confirmed nìyẹn ó náà pé àwọn wèrè nìkan ni wọ́n máa ní lọ́wọ́ bíi mechanic mr man get out of my ah. car ṣílẹ̀ kú fún kí n tó bá ta. ẹ̀rọ wèrè wèrè bíi báwo ẹjọ́ ẹ má bínú ẹjọ́ tó ọlọ́run ẹ̀ ní sori burúkú ẹjọ́ mi ò sọ pé bẹ́ẹ̀ mi ni mo rà mi ìdẹ̀ ni pé bí ẹ wá yá mọ́tò lọ́wọ́ mi ohun tí mò sọ ni pé mi ni máa ń tún mọ́tò ìṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ ṣé kì í ṣe mọ́tò ẹnjìnìà Badmus ni ni. Ah, ah, àwọn ni. ẹ mo ti wá lọ síbi iṣẹ́ wọn lọ travel out ohun tó sọ fún mi ni wọn fẹ́ẹ́ lọ lẹ́ẹ̀kínní tí ó dé lẹ́ẹ̀kejì tí gate one ò jẹ́ kí n wọlé mọ́ bí mo ṣe fi wọ́n lẹ́nu èmi wà mọ̀ pé ilé wọn gogogogo mi ò dé bẹ́ẹ̀ mi wọ́n pé bíi ni ẹjọ́ bá mi pè wọ́n bọ́tà ẹjọ́ yẹn jẹ́ kí n kí wọn ẹjọ́. ẹ gbọ́dọ̀ mi lékè kí lẹ sọ lẹ́nu báyìí wọ́n ti kú. Ah! ẹ kí ló ṣe wọ́n ti kú. ọ̀gá ti kú. bẹ́ẹ̀ni. yéè ọ̀gá gbọ́dọ̀ kú àgbẹ̀ ló gbọ́dọ̀ kú ọlọ́run o o o wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ kú yéè. kí ló mọ̀.